فيما لنا وارحمنا وجاهنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك الدرجات العلى من إيماننا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وتوليه الله وله وآمره وكان رهو ثانيه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك وصلى وسرنا وكلا وطهرنا ونفعلنا قلوبنا واصلح بنا قلوبنا وتنورنا قلوبنا ونذكر لنا ذنوبنا فنسألك الدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا ومن أسماعنا ومن أبصارنا ومن نورنا ومن ملكنا وفي قلوبنا ومن أهلنا ومن أعيانا ومن أماتنا وفي أعمالنا وفي أماناتنا ونسألك الناس الأولى من الجنة اللهم ويا مال ويا دواي اللهم صلينا بما رزقنا وبارك لنا فيه وخلق علينا حولنا يبارك لنا بخير برحمتك يا أرحم يا مجد يا أرحم

Allah ya amfura ya rabata a cikin ɗaukun Ai, tara ne da da ya mutu ya yaki kanin an وإذا رأيت الذين يخرجون في آياتنا فعالج عليهم حتى يخرجوا في حديث غيره وإما يوسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما على الذين يتقون بإحسانهم من شيء ولكن ذكرى لعلهم يتقون وذل الذين اتخذوا دينهم لعبا ولهوا وقرت سبل الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شكور وإلا بكل عدل لا يؤخذ بها أولئك الذين أبشروا بما كسبوا لهم شراب من حميم وعذاب عليم بما كانوا يكفرون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أتل ما أوحي إليك من الكتاب فكرم إلى الله تعالى بتلاوته وتكفني ولفاحه مذهب سامعان فإنه من أفضل الأعمال كفرهما قبلة الكلام يخرجون بالمسجد وجملة في القرآن من الآية لتصل على ولتصل بأسهم ولتصل وشكرون عليكم فيها أمر وعليكم عين ألف منها وعد وألف منها وليد ألف منها قصاص وإباد وألف منها عباد وأمثال وأمثل بأسر أداد وحرام ihe na-atụụ ụmer ụ wadụaụnwase ụtaụwaeaaaaụụa eraeụaaeaaa ụụ ịarịa وإذا رأيت الذين يقولون في آياتنا ومن على الذين يتقون بإنسانهم من شيء ولكن بكرام كانوا يهتدون وذل الذين بعثوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وتذكير أن تبصل أن تبصل نفس بما كسبت lẹ́yìn ọ̀dà láàárín ìlú nàìjíríà ìwádìí olúwa lẹ́yìn fàyíńtà tí ó là àdúgbò lẹ́yìn ọ̀sìnlẹ̀ أولئك الذين ولا أغنى هو ولا أعرف ما ترون

ààrẹ tí ń rí lọ báyìí ọlọ́run àwọn ìyá sí àfẹ́wọ́ ṣe ọwọ́ wa tí àfẹ́ ní ọ̀gbẹ́lẹ̀ àkàlùkù àwọn ọmọdé ọ̀kan wa tí wọ́n ní kò ní ọjọ́ eana aa ọwa aaa aeụwa aaụụ akebụ oye mụadụụa aa ụaa aaaụa يعلم وذلقى ونعيش فالجانب لا يعلم ní àná àyà lọ́wọ́ àlùkè àyà ìṣẹ́lẹ̀ àyà ìṣẹ́lẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل Ìgbà tí a sọ̀rọ̀ òjẹ́lẹ̀ lánàá, a ń tọ́ka pé áyà áyà ẹ̀yẹ lásà lẹ́yìn tí ó kọjá tí ó máa lékún wa ní ìtẹ̀ẹ̀kà ọlọ́pàá torí pé ìmà ẹlọ́dún lè mọ ní ojú ọlọ́wọ́ òfin bò ó yàn bá oníkéèyàn fi ọwọ́ ìmà olùsọ̀yà ojú ẹsẹ̀ lọ́lọ́wọ́ fara. àwọn àgbà tí wọ́n rò yọ náà wọ́n ní a lè wo rírà náà ní ìlànà àdúrà òfin ìlànà ìwé. فيها تبرهم وسواه فيها فيها تبرهم أمين بن الرحمن ọlọ́wọ́ ọba àjọkẹ́ ayé olóògbé mímọ̀ yáàlá àjàlá nínú ọlọ́wọ́ ọba tó tóbi pàṣẹ wá òfin ìjà àdá ìjà Lẹ́yìn ọlọ́run, ẹgbẹ́ bá sí fi ọwọ́ sọ̀yà kó mímà. Ìṣọ́gùsọ ní ìṣọ́. Kódà àwọn gbà pé ó ń fi owó dárin. Àbá àdúró ọdún tẹ̀síwájú ó ní wá kò ní lórí ájà yìí.

ohun tí à ń wí nù nípa àtẹríba gbogbo ẹ̀rọ bàbá ìjókòó ní ìsìn kílẹ̀ kílẹ̀ wà gbọ́ ní ẹwà sọ pé a fẹ́ lọ gbọ́ sí àgbọ̀ kí ni nǹkan tẹ́ ṣùgbọ́n ni ìyọ̀ gbà pé ọlọ́run ló ní bí ó bá sì ní òun náà ló lè ló lè kúrò rẹ̀ ló lè kúkú. Ìyàsí àdébí àyà lánàá, aṣọ fún abáyà yìí, ọ̀rọ̀ wà lórí ọ̀. Àyà 66. Ọlọ́run ti sọ pé wákàtí sábàbí ní ìkáwó púkà. Àwúbà lè ha kù, àwúbà lè ha kù. Ó ní lásìkò wá ní. Tí wà kí wákàtí sábàbí ní ìkọ̀wó púkà wá wúwà lè ha kú kó lé láti wà lẹ́yìn fún ìwà kí. Àwọn ń sọ nípa ìmọ̀ àyíké gbogbo ẹni tó bá pèsè mọ́ òun ẹ sọ pé ànímọ́tà ṣe é há sí nǹkan kan lásán báyìí lọ́dọ̀ ọ̀gá bá ti á ń kà sí àwọn ọgbọ́n nǹkan pọ̀ ọgbà mọ́tò ọmọ ó hà àná náà ló ní nínà òun náà ni àwa mú láti ṣe fáìdà a lè jókòó jẹ́ ẹni tó rò bá yóò fi hàn pé ọ̀pọ̀ ìjọba ẹjọ́ bá mọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹjọ́ látúntò wá padà sí ilẹ̀ ọlọ́wọ́ ọba àlékí ọlá nínú ni fún olóṣọ̀rọ̀ wọ̀n kọ́ fún ṣe ní ẹ̀yìn ní àárín ọlọ́run ni ẹ sọ fún gbogbo ẹ tọ́ba nímọ̀ wípé ànímọ́ ẹnìkan tó ń bẹ tó nímọ̀ jù lọ bẹ́ẹ̀ wọ́n fún jáde oúnjẹ òjò ẹ̀mí láàbá àgbà kò ní òjò kù jẹ́ àyè ìlú ẹnìkan ní kó nímọ̀ jù náà títí àtàyà ń tàhí ìlànà. الله ọ̀rọ̀ yìí ọ̀kan nínú àwọn ma ọjọ́júlówó ọmọ kùrẹ́ẹ̀ṣì ga olùmọ̀áwíyà olówó sọ̀rọ̀ kan ọ̀lá màáwíyà tó fi ọmọ ọmọ ma màáwíyà lọ́wọ́ sọ̀rọ̀ ó ní àwọn táwọn jẹ́ kúráìsì ó láwọn àrí ọwọ́ fi sọ̀yà àwọn gan-an ní ìran ọlọ́run sì sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé àwọn ló fi pẹ́lẹ́ ló ṣàyẹ́dà ìgbà ṣe ń sọ̀rọ̀ yẹn oko kan sì wà lẹ́gbẹ̀ẹ́ àyà mélòó ó ní lọ ka mẹ́tẹ̀ẹ̀ta tán ó sì yọjú àyà mẹ́ta ní ìfọ́ tó jẹ́ àbùkù fún ẹ̀yìn kò ẹ̀ sí gan. Màáwíà ní àbọ̀ ọ̀gbọ́n ni. Kálọ̀ ọ kókó ló ń ti wá ọ ọlọ́run ṣúgbà ní o ọ̀rọ̀ yìí kọ́ alẹ́kọ̀ọ́ ìtẹ́lẹ̀ bàbá náà ìgbà tí màáwíyà wá sọ̀rọ̀ wọ́n wá tọ́ka sí pé ọ̀nà ọba ọlá sọ pé lábí kò àwọn ọ̀ràn kùráìsì lọ́lọ́run ti sọ ọ̀lọ́gbẹ̀rẹ̀ bá àwọn kírísẹ̀ hmm. sí ìdájú kùráìsì àwọn gẹ́rẹ́ ní àwọn ọlọ́wọ́ ìdíṣẹ̀yà lárúbáwò kó ó ní òókọ̀ ní ìṣẹ̀lẹ̀ òjò وقال عربي وقال وقال عربي قال الله تعالى lọ́gbà ogbó ọba nígbà onígbà ọlọ́run sọ pé ẹ̀yin ni kùrẹ́sì wọ́n náà sì mọ̀ pé yìí àbùkù lè ra wọ́n ní ọmọ wọn bá tọ́ka وكذب به قومك وهو الحق قل لست عليكم Ẹwọ́ nǹkan jẹmọ́. ni, ọlọ́lọ́ ń sọ pé wákàtí àbàbì ní káúnúkà. Àwọn èèyàn wọ́n pe wà ní àpò àwọn àwọn èèyàn yẹn ó báyìí kò rẹ̀ sí náà oúnjẹ náà gba ẹnu ìgbà tọ́wọ́ bá fún ní òwúrọ̀ òkú yìí. wọ́n kọ́ lọ láwùjọ àná. màá wí àwọn. á ń àṣírí ọ̀tá ní. nínú àrà. Surah 26, Ọlọ́lọ́ màmá dojú kọ àwọn ẹni àwọn táwọn ìjẹ́ Kùrẹ́sì. Wípé wà á sí wà lọ fún àwọn ẹbí rẹ̀? Àní yára sí. ni, fáyà lágbá òkú ní ọjà òun náà sì kù òní ìsọ lọ́nà ń fi tó ń lọ́ra sí àbùkù kan díẹ̀. وقال الرسول يا رب إن قومي فقال الرسول يا رب أني Lọ́gbàwọ̀ ní sọ̀rọ̀, ọ sọ pé yá a mọ̀rọ̀ máa kì sọ́nà pọ́jọ́ wọ́n ò. Nínú ọ̀pọ̀ àwọn èèyàn mi yìí? rà wọ́n kwụrụ kùránù lórí lágbàwọ̀ onye ó ní àwọn òun èèyàn àjẹ́bí oníṣẹ́jọ́ ìpìlẹ̀ ìlú oníjà ọlọ́lọ́ ń ròyìn àwọn akọ àwọn náà yìí rẹ̀ títí ní

Ràwíyà ní àwọn èèyàn rẹ tó mú ọ láwọn làwọn jẹ́ bẹ́ẹ̀. Àwọn ẹ̀ àrọ̀ ó dókọ̀ gbèsè ilé ìwòná. Ọba fún ní kí ọwá ní tọ́ka sí Ṣúráàtì Ṣúrúkì. Ṣúráàtì Ṣúrúkì ó sì jẹ́ Ṣúra Òtíkírì, níbi lọ́nà ti ṣòro. Ó lọ́nà ń sọ́ndẹ̀ ni pé ìgbàtọ́lá ó fi ní sọ́nà mẹ́rí àjọ tó ti ṣàpèjúwe. Ìlà bọ́ọ̀rọ̀ àmì ní orí àṣòjò. Ọlọ́run ní ṣe bí ìgbàtọ́lá ó fi ní sọ́nà mẹ́rí àjọ ṣàpèjúwe nígbà àkáwọ́ mú kà.

ó mú èsì mẹ́ta wá mi. wọ́n ní ṣe tẹ́lá ní ìdáàkà. tó o bá tún ṣàfikún àwọn tún ṣàfikún ẹ̀. màá wí àwájú kò jẹ́. ó lè rà pé ohun bá lọ ń fẹ́ lò olùbáyọ̀ náà. kára ní òótọ́ fún ọ̀láyé ló ti ṣàlàyé ó ní ní àtọ́ àmú àbáṣìyà ní kùràṣìyà mẹ́bí ti sọ àwọn tó lọ. ọlọ́run bẹ́ẹ̀ bá tẹ̀lé Abuja àbáyìyà ṣùgbọ́n àṣẹrú ẹ̀rọ àdìsíyà tó ti sọ̀rọ̀. Ó ní bàbá náà wà náà rù nìmọ́ ní àṣọ́rù iná ń bẹ́ẹ̀rẹ̀ gbọ́bá ṣẹ náà wà náà ṣàní bá kùrẹ́sìyà. Ìbá ìjẹ́ tí a bí yìí nínú àwọn kùrẹ́sì lọ́wọ́ náà lọ. Ẹni ọlọ́run fẹ́ tó dápẹ́ nílọ́dọ̀ ọlọ́run lè fi

Ó ní làgbọ́dọ̀ fáàrí ìsìláàmù Fátímọ́nà fáàrí. Ìsìláàmù, ọlọ́run ti gbé Fátímọ́nà fáàrí sìgá. Gẹ́gẹ́ bí àìgbàgbọ́, ó ṣe kó ìparun àti ìparẹ́ àti ìlọ́lẹ̀ tó kò bá àbúlà àbí. Bẹ́ẹ̀ nínú àwọn ọkùnrin sí àbúlà tó wà. Lórí náà jẹ́mọ̀ wa, bẹ̀rù ọlọ́dọ̀ wa, nínú àkírámà fún ìdíjà ìlú kò sí jàgì ní yòjó àwọn ẹni èèyàn ànábì náà jẹ́ èèyàn tó ṣe jẹ́ náà tẹ̀lé àwọn tó wá tẹ̀lé àwọn ènìyàn rẹ̀ o. àwọn ẹ̀kọ́ yìí lẹ́ẹ̀kan sí ó tún sọ fún wa pé àtẹ̀rígbà bọ́lọ̀ pàápàá nípa àmà kò sẹ́ni tó sọ tó gbéraga nípa àmà tọ́lọ́wọ̀ tọ́lọ́wọ̀ tí ọ̀yọ́ sí. Àdáyé Mùsá ní Sàrà kí ló lè jẹ́ àjọ ìlérò àpá rẹ̀. Ebi ń ní ṣe òtúbà fáwọn mẹ́sẹ́ni.

ó nímọ̀ ìjọ ọlọ́ ó tún nímọ̀ ìjọ ọlọ́ ọjà òun fẹ́ mọ bí ọ wà ọlọ́run sì ní kọ́ palẹ̀ kó kó múra wà lọ bá àgbàgbà náà ẹni pé kò jọ́dọ̀ àgbàgbà lọ ní àwọn méjèèjì àwájà dáa àwọn ọ̀rẹ́. إليها إذا نادى إله ومسافرينها وعذبناه látọ̀dọ̀ wa. Àjò onímọ̀. Ohun tó wá bá ìyá wọn pé ọ bá àfà náà ọ tẹ́ rẹ̀ sórí omi ó sì yẹn lọ́sílà. Lọ́ba sọ́lá sí pé ọba iná fílà tán máa lé fún. Báà àti sọ́lá fún níwà lé Nàbí ó kì délé ní ọ̀sán mọ́yà lẹ́nu náà lára ọ̀rẹ́ ọlọ́mọ ọ̀rọ̀ àbúwà ọkùn ọmọ ìsirayọ̀ àmì ó bí àwọn ọmọ ìsirayọ̀ ó ní mọ̀ ṣe mọ́ àwọn bẹ́ẹ̀ ni gbólóhùn tó sọ pé òun ò ní mọ̀jù ló ti mú láti ọlọ́run nígbà ààbò fi hàn ọ̀pẹ́ nìkan tó ṣe mọ̀jù. Musa Musa Amẹ́rùnà ó ṣe àbámọ̀ rẹ̀ lọ tí ó ní mú àkíwá tí wọ́n dójú omi tó ń kó àkíwá ọkọ̀ ojú mú sọ̀gà bàbá sílẹ̀ ṣe ẹgbẹ́ ìjà ọkọ̀ lọ́jọ́ omi ìpínlẹ̀ kààlà ha ẹgbẹ́ táwọn tí ń ọkọ̀ wọ́n sẹ́yìn Ẹ wo, mo ti rí bá ń sẹ́. àlẹ́bí lérò bá a tètè pé bá a tètè pé lò ní ìlú ọ̀gá àwọn ìlú wọ́n ní wọ́n ìlú sọ fún ọmọ ọ̀gá wọ́n sọ fún ọ bí wọ́n ṣe wù ọ́ ní ojú yọ pé ojú rẹ mú pọ̀ bóyá ló kù lè ṣe sùúrù àti lọ́wọ́dé. Wọ́n ní ẹgbẹ́ tòun

Oúnjẹ ipá nẹ́bí ọlọ́run ló ogun èèyàn ni òun ti wá sí fún. Kí ló wá sùn débi irú àfáà àti lọ́fẹ́ da ọkọ̀ ọmọ ọlọ́kọ̀ mi tó fẹ́ lọ ṣìkà yìí. Kí ni mo ní ìyá Ó ní ǹjẹ́ wọ́n fẹ́ fi ń sọ ǹtọ́kùnrin rẹ sọ oníkẹrẹ ẹgbẹ́ tó wù ú. ó ní ọ̀rọ̀ òun ẹgbẹ́ tó wù lọ́yìn. Onígbà ẹ̀ṣọ́ ń bẹ́ẹ̀ bá fẹ́ sọ. Ilé Yorùbá ní tàkàdá sì sọ fún sọ. nítorí náà o àwa ilé àwa náà á sì yí fọ́jọ́ wọn. ọ̀dọ̀ ọlọ́run nìyẹn fi ṣe o tọ́lá wọn bá sì ṣàánú rẹ tó o bá ní màtí wọn ti ṣàánú. ìṣàánú àwọn tí wọ́n máa fa lẹ́bùn kan ti dé ìlànà pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ní ká máa gbá ọkọ̀ ọlọ́run ọba ní dúpẹ́ báwọn tí ń ṣe ẹ̀mí náà káwá lọ́rọ̀ òní sọ́ńdẹ̀. so a máa gbọ́ àlùkòránù lọ́wọ́ àwọn fáyidà tá a fi ń ṣàǹfààní ẹ tọ́jú rẹ̀ tó bá dìgbà míì a máa wá kiri o ẹ tọ́jú ẹ o. ohun tá a bá pèlè náà èyí ń fojú kéré ẹ̀ a bá ti rí là mú èyí ń bẹ́ẹ̀ o. Àwọn àmọ́ ń gbọ́ kúránù lọ. Àwọn tí wọ́n pa lẹ́bù ọmọ ọ̀pá pẹ̀lẹ́pẹ̀lẹ́. أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأيت الذين يقولون في آياتنا فأعرض عنهم حتى يعودوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تدع بعد الذكرى مع القوم الظالمين. الله أكبر. قل وأنصرنا النبي ومحمد

Àtà yàmúnú bí àrí ìrìnà wáyé ní. Títí wọ́n fi a bọ́ sínú ọ̀rọ̀ míì. Láyé sí yá nẹ́ta ṣọ ìfọ́ọ̀rì. Ọlọ́lá ìmọ̀, lọ́sẹ̀ ìdáàmì bá mọ́ gbàgbé tó máa lókù pẹ̀lú wọn. Fàlá àtàkì ọmọ ìbá àdàkì ìrẹ̀ máa yọ̀kọ́ Ọlọ́run lẹ́yìn tó tọ́nà tí wọ́n lé àwọn tí mo máa jókòó yá àwọn eléyìí tó fọ̀rọ̀ lọ́hùn sí ẹ̀yẹ. Ọlọ́run àwọn alákòóso máa ó. Torí síbi ọlọ́run bá sọ̀kalẹ̀. Yọ sọ̀kalẹ̀ pẹ̀lú ìwọ̀n وما على الذين يتبعون ميثاقهم من شيء Olúwa tó tẹ̀síwájú. Ọlọ́run ní kò sí nǹkan kan tó ń kan àwọn àwọn tí ń sọ̀rọ̀ bàjẹ́ o. Nípa àwọn ẹni ọlọ́run tí wọ́n tẹ̀lé àwọn àṣà ní ọlọ́run. Kò sí nǹkan tó kàn wọ́n nípa àṣírúnṣẹ́ àwọn ẹni ọlọ́run. Wọ́n láti ní ìgbìrì ìlànà ohun Wọ́n ní ṣùgbọ́n a ní ìrántí, wọ́n lè bá ṣọ́ra, wọ́n lè bá yọ̀dọ̀. Wàlá ìlà ní ilẹ̀ tààrù ni ìrọ̀rùn láì bá wà láwá. rẹ̀ àlọ́ ìmọ̀ Okùn tí bá ń bẹ láàrin ìdẹ́ tí ṣàṣepọ̀ kan kó àwọn àwọn tó lè pé wọ́n mú ẹ̀sìn wọn wọ́n mú ní ayé àtàwàdà. Wọ́n máa ń rántí ayé Lọ́nà ìrìnbì ní olúwáníwà náà ti máa fi àìkùránù máa fi ṣìrán sí àgbẹ̀ ní ìkìlọ̀. A ń tó ní sára ní ọkùn ní ibi lára kátàkà ní láìsára àmì lórí ìwà ní yóò wà pé ọlọ́run torí yóò kópa nípa oṣù yìí sí olùdókòwò lẹ́yìn ọ̀dọ́ náà ni kò yí iṣẹ́ tí ó sì bẹ̀rẹ̀. Wàyí sáàjì ìbú ìyá adìrẹ ńlá yóò ọdún níhá. Ọlọ́run ní wọ́n jẹ́ wípé gbogbo tí ń ṣe ìdáhùn pé a ti dáwọn eré ẹ bá fi dí ẹ bá ń fi ọmọ ìdí ẹ bá ń fi ìyàwó ìdí ọlọ́nira ọ̀rá àní gbàtẹ́nì kó fi ẹnìkan dín ìyàtọ̀ yẹ kó jẹ́. Ọláìkà ìlàdí ìyàwó ìlú bí máa kàtàkùrú. àwọn ni wọ́n ṣègbé nípa àwọn tí wọ́n ṣe fẹ́ yọ kó kó pàmì bá wọn. Ìyàwó ṣàrọ̀ ọdún ní àtọ̀rọ̀ yàtúrò. Ọjọ́ náà wọ́n dá wí tí wọ́n ní ṣe omi gbóná tí to haka shi ne tafsirin ìyẹlẹgbẹ́ wa inú wa dùn bí a ṣe farabalẹ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ náà ta jókòó oúnjẹ wa lọ́wọ́ tí jókòó sáàyè ẹjọ́rọ̀ ń ṣe yọ́dọ̀dọ̀ rẹ̀ yọ́dọ̀dọ̀ rẹ̀ máa tàbí lọ wa. tẹ́lẹ̀ wá sí tábísírù. Tàhálà ó ìlà àbá àbúrò ìjà àbáyé náà ní àádá àbàlá yóò ṣe ìrìnà ìmọ̀ òfin náà kíá. Tàhálà ó ẹgbẹ́ àtọ̀wá o. Ìjọba àbúrò ìjà àbáyé náà ní àádá àbàlá yóò ṣe ìrìnà ìmọ̀ òfin náà kíá. Ẹ̀mọ́ o, ẹjọ̀ ti tẹ́ nìkan lọ́lá ni. Ẹ̀yí ni ní ọlọ́run tó ọ̀pọ̀ ọ̀pọ̀ ìrìn. Akọ́ni wà sí ṣùgbọ́n òun rí pé òdodo kan tí gbogbo ẹni tí yára òun jà náà ní kú. Àwọn èèyàn dájú ọ̀rẹ́ o, ó kó ó sáré ọdún ṣe é ṣe. Wọ́n sọ bẹ́ẹ̀, bá àwọn ọba ara yé náà kí wọ́n rí wọ́n lọ́pọ̀ nínú wọ́n lọ́pọ̀ sí wọ́n tù ní nǹkan mẹ́lẹ̀. lókè báyìí náà wọ́n tù sọ àsopá lórí tí pọ́wọ́dé náà. ibẹ̀ náà ibẹ̀ náà ni a ti gbé ọkọjá. nínú ìjọba ẹ̀ àkọ́níwà síta ó ní àlámú tábà ẹni náà ó tà olóòrùn tó ikú.

sójà náà àwọn tí wọ́n ní ìyẹ̀kẹ́ fi kò gan pẹ̀lá ṣúkúrò àtàwọn tó lè kán tí wọ́n fi ń họ ìgbà àwa náà ìdọ̀wọ̀ wà sọ̀rọ̀ ìwà rẹ̀ lọ́wọ́ wá ó Agbélẹ̀rù ní àpá kí àjọ jẹ́ ọmọ kéwú pé a máa wọn tàbí lọ. Ọlọ́run wá ní ẹlẹ́sìn ẹ̀sìn lọ́gbẹ́lọ́gbẹ́ náà àtẹ̀kán. wọ́n gbà láàyè ó abẹ́ni ní ti àjàgbádà ní àti tí ń ṣe yẹ̀yẹ́. wọ́n kọ́ bí ara tí wọ́n ó gbà wọ́n láàyè. àkùrá ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́. ọlọ́run nípa ayé ni a ní

kéèyàn wá jẹ́ ṣàlùyà ọjọ́ ti ètò báyìí náà tí wọ́n ní fi ìdàjẹ́ lò sí ìdà èlé báyìí náà ló sí ọlọ́run ní àyíká ó tó bá já sípò ìgbàgbé.

ọlọ́rin àìmọ̀ lọ́bẹ̀ ìdáàlì lámọ́ ọgbàgbé lọ́kà ágídà máa ogun tó ti jókòó pẹ̀lú àwọn tí sọ̀rọ̀ tó sọ sí ìsìláhùn oṣù ìlú ní mọ́ náà ní ti wọ́n jókòó pẹ̀lú àwọn alábùsùn torí títí náà lọ́gbà sùn Fí ìwé ní òṣùwà yìí mọ́ ní òyìnbó mẹ́rin. Àgbà onítọ́sírò ó ní nínú ọ̀rọ̀ yìí wọ́n lára wá gbé mọ́pamọ́ àti gbèsè tàbí. nígbà tí sọ pé wà látàkùn bí bá dà ré máa yìí káwọ́ mùsùlùmí ìgbà wọ́n ti yóò pẹ̀lú àwọn alábùsùn. wàkọ́ọ̀là àlùmọ́sùlùmí ọ̀nà àwọn mùsùlùmí ekumuna fúlàmọ́ áálú lámúnásà tí ánájẹ́lísà inú sídì wàhánà tó ń fà ánà sálà wọ́n ní gbogbo gbàtà bá ti wá wọ inú ọ̀rọ̀ yẹ lẹ́pàá agbóhùn pẹ̀lú wọn tẹ́lẹ̀ láàrín sàfíà arínlẹ́jì ní sàfihàn gidi àmì ní lágbára àtúnyòkò nínú lásìkò wàá nà fún nípa débi pé a kò máa ama tàwáàfù ẹ̀ àmọ́ púpọ̀ ìjìnlẹ̀ àmọ́ ìfádà láyà mẹ́wàá sọ̀kalẹ̀. Bọ́lá ní wàmá àlàáda sínú ìyàtà ya nínú ìsáàbù tí mo ní ṣe é ṣe. Òṣì fún àwọn tó tẹ̀yọ náà ìṣirò iṣẹ́ wọn. kò sí ìtọ́ka àwọn àwọn aláìgbàgbọ́ yẹn ọ̀kàn wọ́n ìṣòro sí àwọn ẹni ọlọ́run kò kàn wọ́n ọ̀rọ̀ sọkúsọ tí wọ́n sọ nínú àwọn ẹni ọlọ́run sí èyí ìṣáájú àdà tó ń mú ní ẹbá bá yóò pàlá ní ṣùkúrà ìmọ̀ ọjọ́ ìrántí lásìkò rà sáńtà fún àmọ́ òṣàkà. làálàáhùn yàtà gbogbo pàápàá na lè fáyọ náà láti máa àyàwó òní láti máa sọ̀rọ̀ ìsọkúsọ táwọn ẹni ọlọ́run. ó ní wá ní wàsálì làdí iná bá àṣòjì ìnáwó láì bá wàdà wa wàsálì yẹn máa ń gbà títí ẹgbẹ́jì sílẹ̀ yà pẹ̀lú wọn àlàdí iná bá àṣùrù di ìràwú ìrànṣí mọ́nà fún ẹ̀sìn ọlọ́run lọ́dọ̀ ńlá fún ọlọ́run àwọn tó lè tó wọ́n mú ní ìlànà wàdáwá ìsọjàrí àtàwàdà ní àwọn aláìgbàgbọ́ ẹ máa ọlọ́run ṣe yẹ̀yẹ́ lórí àwọn ẹgbẹ́ àwẹ̀ wọ́n ọ̀gbẹ̀yàwó ẹ̀ o wọ́n ọ̀gbẹ̀yàwó ẹ̀ o tó wọ́n ti láwọn tó ń ṣọ̀dọ̀ sí lọ́ra láwọn tó kò máa o. àmì àpò lọ́dọ̀ wọn àṣẹ ọlọ́run lọ́fẹ́ máa ń fi ẹ̀. ẹgbẹ́ àwọn ọ̀gá àwọn ọ̀gbẹ̀yàwó àwẹ̀ ọ̀gbẹ̀ àwẹ̀ ní àwọn ọ̀gá ẹ̀sìn ọlọ́run lọ́fẹ́ máa ń ṣe ẹ̀yà àwọn tó ṣe pé ńgọ́dọ̀ ń dàbò wọn lọ́rùn ni wọ́n sọ di láìpá wà láwá wọ́n sọ darí ayé àwàjà ayé gbélé gbèsè sáàyè nínú ìrúpa tó ń tẹ̀sán ọlọ́run ṣe ẹ̀yà. Wágbàgbà ti múlẹ̀ àyà àti ìrìnlẹ̀ ìṣẹ̀mí ayé tẹ̀wọ́ jẹ́ Ọlọ́dàgbà àwòrá nínà fún ọlọ́run ní méjì sọ́dọ̀ wọn ò mọ́ àwọn sọ̀rẹ́ o. Bọ́bá ọfẹ́ bọ́nà pàdé o. Bọ́ ọfẹ́ bó ti ọlọ́ pàdé. Bá tí ó ti ẹ̀sùn ṣe yẹ̀yẹ́. Ọba wọn da iṣẹ́ kan. ẹ má jọ sọ ọ̀rọ̀ ẹ̀sùn yẹ̀yẹ́ o. Bọ́bá jọ kẹ̀yìn yẹ̀yẹ́ a máa ṣe àbúrò nílọ sílò ó ní wàá ṣá gómìnà rẹ̀ amúnì nínú ìgbàanì láwọn ayé àyè àwọn lọ ṣáájú gbogbo ìgbẹ́ ayọ̀ òde ráyè olúgbẹ́ ìgbẹ́ lẹ́yìn wọn kà kà kà kà wọlé lọ. olùwárí wọn gbà kiri ìdí ìṣèlú yìí. Ilé ànẹ́bì máa ṣe wá àṣírí ní Kùránì pẹ̀lú ẹ̀kùrá nípa fọ́ọ̀lì. Máa ṣe máa fi láwọ̀ èèyàn létí. Àrùn ńlá tuntun sọ̀rọ̀ ànẹ́bì sọ wípé kí ẹ̀mí kan ọmọ wà kó tó ti pé yóò pa mi yóò nígbà ẹni ló ṣẹ́ fẹ́ máa ṣe ti ka kò ní sí àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ tí ó wọ́n lẹ̀ ayé ló ti dá dájú àṣùgbọ́n ní àti ẹ̀yìn ìgbà lọ́wọ́ àlàdínà àìṣòro ìgbìmọ̀ àgbàfún àwọn ni wọ́n ṣòfò wọ́n parẹ́ ìgbà ṣe ni wọ́n ṣe ìyàwó tó fara níyà ní omi tó gbóná parí márùn bá níbi ìrànláyà sí yàrá ní ọdún ṣe lọ́mọdé omi tó gbóná parí lọ́mọdé láàbù ní àyè nínú àtúnyẹyẹ sí ilé ọmọ ìrànkánú yàtí fún un